àwọn àáfàá mà tún ti gbọ̀nà bí ìyọ̀ wọ́n tún ti gbé tuntun dé o wọ́n ní àtàwọn tó ń kọrin àtàwọn tó ń gbọ́ tó ń dànsì àsì gbogbo wọn pátá òní wọ́n wọ̀ náà o eh, eléyìí ò wá lágbára jù <laughs> kódà wọ́n tún ní kò sí ìyàtọ̀ láàrin àwọn olórin pátápátá yálà olórin fújì bíi Pasuma Òṣùpá àbí olórin mùsùlùmí bíi ti olóògbé Rukayat Gawat wọ́n ní kò sí ìyàtọ̀ láàrin gbogbo wọn pátápátá wípé ìdájọ́ kan báyìí ó ní gbogbo wọn ó gbà lọ́dọ̀ ọlọ́run allah eh, ẹ eléyìí wà lágbára jù báyìí eh a gan la fẹ́ gbàgbọ́ gan nínú àwọn àfáà yìí ẹ̀yin èèyàn nítorí ọ̀pọ̀ wọn bí àwọn kan bá sọ ẹ eh, àwọn míì ó sì mọ túmọ̀ kùránì wọn síbi. Hmm. nínú fọ́nrán yìí ni alhaji wasiu alabi pasuma ti béèrè lọ́wọ́ àwọn àfáà tó wà ní ìkàlẹ̀ nípa wípé òun gẹ́gẹ́ bí olórin tọ́lọ́run sì kẹ́hùn gidi tààrà tí ì ṣe kékeré nídìí iṣẹ́ orin kíkọ pé ṣé orin tóun wá ń kọ yìí ǹjẹ́ ó lérè lọ́dọ̀ ọlọ́run àbí ẹ̀ṣẹ̀ ni hmm, ẹ̀yin èèyàn ìdáhùn tí àáfàá kan tí wọ́n wá ń pè ní Sheikh Komorudeen Yunus tó fún Pasuma nínú fọ́nrán yìí ló tún wá jẹ́ kí ọ̀rọ̀ náà kó máa kọ ọ̀pọ̀ lóminú gidigidi o nípa wípé tá a gan fẹ́ gbàgbọ́ nínú àwọn àáfàá yìí torí tẹ́ bá gbàgbé tẹ́yìn mi bá ṣèrántí dáadáa wípé afa jakmale ti sọrí lórí ìkànnì yìí náà ni wípé òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run fi ṣe òrìn rán ó ní king dr saheed òṣùpá jẹ́ wípé bẹ́ẹ̀ òṣùpá sì ń jẹ́ṣẹ́ ọ̀hún gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe ràn pẹ̀lú àwọn orin tó ní làákàyè táwa la fẹ́ gbàgbọ́ ṣé àáfà tó ní àwọn kan wọ̀ náà ni àbí àáfà jakmal ẹ̀yìn ìyẹn já kọ́kọ́ jọ wo fọ́nrán yìí náà ká tó tẹ̀síwájú. àdúrà tá a fi ránṣẹ́ sí yín náà. ẹ ti ṣe àwọn saheed òṣùpá òun ní ma ọ sọ̀rọ̀ òun jọ kan olóhun ti ó ní mo ti jìyà kọjá káyọ̀mí ọmọ dalẹ̀ hmm. òṣùpá yẹn pé ó ní àwọn dúrárù àwọn àgbákò ní ọba òṣùpá wọn àwọn àlúlu ọ̀rọ̀ ní máa jáde lẹ́nu ẹ̀ ẹni tí èèbá tírèsì lù tí bá máa tírèsì orin ọ̀rọ̀ yóò máa pé òṣùpá wọn ọ̀kan nù òjíṣẹ́ tí ọlọ́run fi orin rán ni rọ̀ṣúlù ṣẹ́ẹ̀rì ni ó ti yé báwọn bá a bá pé rọ̀ṣúlù ṣẹ́ẹ̀rì kọ̀láburú síbà wáyé rọ̀ṣúlù náháwì wọn pòun náà hmm. òjíṣẹ́ náháwì òṣùpá náà ń jẹ́ òjíṣẹ́ orin. ẹ̀yin èèyàn ṣẹ́yìn náà gbọ́ nǹkan ṣe gbọ́ nǹkan tí afa jakamal sọ nípa saheed òṣùpá ṣe irúfẹ́ ẹni tí wọ́n wá pè ní òjíṣẹ́ ọlọ́run yìí tí afa kan tún wá ní yóò wọ̀nà ṣẹ̀rí wípé ọ̀rọ̀ àwọn afa yìí ó ń takora gidigidi ta wá ní ká gbàgbọ́ gan-an ta ló ń sọ tòótọ́ gan-an ẹ̀yin èèyàn you are welcome to crossblog xtv remember to subscribe like share and follow us ẹ jẹ́ ká jìjọ wo fọ́nrán yìí kẹ́ gbọ́ ìbéèrè tí Pasuma béèrè lọ́wọ́ àwọn àfa kẹ́sì gbọ́ ìdáhùn tí àfa Komorudeen tí wọ́n fi dá lóhùn kẹ́ máa fèrò tiyín lórí èsì comment. olórin lèmi tí gbogbo èèyàn dẹ̀ mọ̀ pé olórin ni mí ṣé wàá rí nǹkan kan máa ń bá fò mi orin làwọn kọ tọ́lọ́run fi kẹ́ wa tọ́lọ́run fi gbà wá tọ́lọ́run fi ní ká di nǹkan tá dì lẹ́nìí mo máa ń wá wò pé orin tí mò ń kọ yìí ó lérè lọ́dọ̀ ọlọ́run àbẹ́ṣẹ̀ ni. ansa kan náà ni ẹ̀kan fún o èwo lè rojú rí ọlọ́run wàá lọ lè túbá. torí pé wọ́n fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n wá ń dààmú gbogbo wọn ìdààmú bá wa. ọlọ́run ọba ní lè yóò dé la àwọn sẹ̀bi lè la ẹni bá ti ń gbọ́ orin yóò sì máa kú òdojú ọ̀nà ọlọ́run olórin ọ̀wọ́ náà ẹni tí ń gbórin náà ó ṣe kí ni òun náà padà wọ̀ náà sẹ́nìkan ọmọ akọrin kọ́kàn ọ̀dọ́mọ dúdú sẹ́nìkan ọmọ akọrin kọ́mọ ọmọ ṣe sìnà sẹ́nìkan ọmọ gbọ́ orin kọ́mọ ọmọ sọ̀sọ́kúsọ kọ́mọ ọmọ parọ́ kọ́mọ ọmọ sọmọta kọ́mọ ọmọ mutí gbogbo àwọn akọrin ọlọ́run àyè kan bẹ nínú ná tí wọ́n bọ̀ wá wọ̀ èèyàn ti ń kọrin tó ní kí ìyàwó ìyàwó kọ́ máa jó ìyàwó ìyàwó wá ń jó níwájú olórin wàhálà ti dé ń kọrin ẹ̀sìn olóhùn kọrin kíni ẹ̀sìn ọlọ́run ní àrẹ́jú tóbìnrin olóbìnrin bá ń bọ̀ ọ káwọn ọmọge síta ni wọ́n ń lùlù ọ làwọn ń gbẹ́sìn ga ó ní à ń gbẹ́sìn ga àwọn àfa aláìmọ̀kan yẹn wọ́n ní wàhálà yìí ti pọ̀jù ẹ̀yìn alùsùn náà ẹ̀yìn lẹ́ni ká má gbọ́ pàṣọ mọ́ ẹ̀yìn lẹ́ni ká má gbọ́ wàṣù mọ́ ẹ̀yin nàlẹ́ ni kí wọ́n kí wọ́n kí wọ́n gbọ́ hip hop mọ́ e-, e-, ewé tó orin ẹ̀sìn ẹ̀dá kan kí ni yàtọ̀ láàrin orin àtorin àwọn fújì kí ni yàtọ̀ láàrin méjì jẹ́mọ́ kí ni yàtọ̀ àwọn fobìnrin jó ẹ̀yin náà fobìnrin jó kọ̀dẹ̀ sínú Islam kí obìnrin ọmọ jó ń ta obìnrin fọhùn lọ́dọ̀ wọn obìnrin fọhùn lọ́dọ̀ tìyín náà kò sì wọnú ẹ̀sìn wa kí obìnrin kọ́ máa fọhùn fala ta'danna bil qawl fayatma alladhi fi qalbi marad wa qulna qawlan ma'rufa ọlọ́run bá ní ìyàwó ànábì ẹ má lẹ́hùn ẹ má lẹ́hùn ẹ má lẹ́hùn torí kí ohun yìí kọ́ mọ̀ mọ́ fìtínà àwọn tí àrùn bẹ ní ọkàn wọn ká mọ̀ máa fẹ́ máa nífẹ̀ẹ́ yín ẹ sọ̀rọ̀ nọ́mà àyà koran wàlá yadribna bi arjulihinna li yu'lama ma yukhfina min zinatihin ọlọ́run bá ní ẹ̀yin obìnrin àyà koran ni o ọlọ́run ní ẹ̀rọ ara máa gbẹ́sẹ̀ tẹ́ ẹ bá ń jáde kí ilẹ̀kẹ̀tẹ̀ sumẹ́sẹ̀ kọ́ mọ̀ máa dún lábẹ́ jẹ̀lìbáàbù lábẹ́ jẹ̀lìbáàbù ọlọ́run fẹ́ kí lẹ́kẹ̀ẹ́ yẹn máa dún káwọn ọkùnrin ọmọ bá àmọ̀ pé ẹ̀sùn lẹ̀kẹ̀ mọ́ ẹsẹ̀ wọ́n mọ̀ wá fojú trace rẹ̀ pé lẹ̀kẹ̀ wà lẹ́sẹ̀ bó ni ó ṣe fáyìn tó látara bẹ́ẹ̀ mi wọ́n mọ̀ fà sí ọ̀dọ̀ yín aláà tó ní kí lẹ̀kẹ̀ ọmọ mi ṣé aláà ní ò ní kídi ọmọ mi ẹ wá lẹ kéwú irú kéwú ṣètọ́ ni wọ́n ni ẹ ìkékùké lẹ́kẹ́ ìkékùké ẹ kéwú ibilis bí wọ́n ṣe ṣàádà wọ́n mọ̀ jó bí wọ́n ṣe wàlímà wọ́n mọ̀ jó wọ́n mọ̀ lu wọ́n mọ̀ lu àwọn ìlúkílù yẹn àwọn tọ̀wọ́n mọ̀ jójókíjó tọ́bajẹ́ lu ẹ̀sìn ni àwọn àfa yẹn àwọn mòdìrú yẹn ó yẹ kó sàwọn sẹ́wọ̀n ni tọ́bajẹ́ lu ẹ̀sìn lábáwà ìta fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ni pé olórin ọ̀ wọ̀ọ́ná ẹni tí ń gbórin náà ṣe kí ni òun náà padà wọ̀ọ́ná Suratul Luqman Quran thirty three verse six lọ́ọ̀lẹ́ka maka tafsiri èmi eh, tí maka ni ọkà àwọn ìparọ́ àfọwọ́ Ibn Qayyim ó ní alukur'an wàlìgínà la yajtami'ani fi qalbin wahid kur'an àti orin kò lè wà nínú ọkàn kan kí méjèèjì wọ́n wà papọ̀ ó ní ọ̀kan yà jáde fún kan ayélujára kékeré kur'an yà jáde kókù kínni kókòrin àbí kò ní ọjà àdékò kòkòrà. ó ga o ọ̀rọ̀ lẹ́gbọ́ látẹnu sheik Komorudeen Yunus yìí ṣe ti gbọ́ ìdáhùn tí wọ́n fi dá Pasuma lóhùn ó ga o àmọ́ kí ló dé gan táwọn àfa yìí tó ṣe wípé báwọn kan bá sọ ẹ àwọn míì ò sì mọ̀ túmọ̀ kùránì wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ sí bí wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ sí zẹ́ẹ̀dì gan ta gan la fẹ́ gbàgbọ́ nínú àwọn àfa yìí ta gangan la fẹ́ gbàgbọ́ nínú wọn torí níbi tí wọ́n fi àwọn ìtumọ̀ yìí tí wọ́n fi confuse ọ̀pọ̀ èèyàn dé àwọn olórin gan-an tó jẹ́ mùsùlùmí bíi ti Saheed Òṣùpá gan-an wọ́n máa ń ní láti béèrè lọ́wọ́ àwọn àáfàá kan wípé kí ni ìyàtọ̀ nínú ẹ̀sìn àti ìjọsìn torí ọ̀rọ̀ ọ̀hún ò lágbára púpọ̀ ẹ jẹ́ àjọwò fọ́nrán yìí kẹ́gbọ́n nǹkan tí Saheed Òṣùpá tó bá àáfàá yìí tó bá hagiu lójú agbo. mo máa ń bèèrè àmì pé kí ni ìyàtọ̀ nínú ẹ̀sìn àti ìjọsìn ṣé ẹ lè sọ ìyàtọ̀ fún mi mẹ́. ọ̀la ọ̀gá yìí olùròrí aláàjì wa ní pé kí ni ìyàtọ̀ tó wà láàrin ẹ̀sìn àti ìjọsìn aláàjì ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ nìjọsìn ṣùgbọ́n ẹ̀sìn àti ìjọsìn tó yàtọ̀ wọ́n padà pàdé níbì kan kì í ṣàlàyé fún yín bí ẹ̀sìn ní téèyàn bá ní ìgbàgbọ́ sí ẹlòmíì lè jẹ́ christianity ibi tí gbàgbọ́ ẹ̀ wà lò ọ̀rọ̀ mi yẹn mùsùlùmí ibi tí gbàgbé ẹ̀ wà ní. but ìjọsìn ni pé nǹkan téèyàn bá ń sìn ẹlòmí jẹ́ mùsùlùmí o mùsùlùmí ni o ó lè jẹ́ haruna àbí kó jẹ́ kabiru. ṣùgbọ́n bóyá jẹ́ mùsùlùmí yóò gbà pọ́lọ̀ lọ́lọ́run ẹ̀sìn ẹ̀nu but a lè mọ rí ilé jọ́ọ̀ṣì kò mọ̀ jọ́ọ̀ṣì fún kìrìsìtẹ́nì. bàbá bẹ́ńsẹ̀ wò ó tí nǹkan máa dúró báyìí perception táyì fi ń wò lápá tí ó yàtọ̀ sí tèmi tèmi bá wò látọ̀dọ̀ tèmi perspective tí mo fi ń rí ó yàtọ̀ perspective ti mo ní ẹ ti understand perception perspective ẹ ti understand tí nǹkan ẹ bá dúró báyìí ẹ ti understand perception ni angle tẹ fi ń wò perspective ni nǹkan tẹ fàyọ ń bẹ ẹ ń gẹ́tì lọ́dún mo ń sọ oh, ṣe ní lọ́dọ̀ tèmi ẹ̀sìn tẹ́ sọ yẹn bó ṣe rí nìyẹn àmọ́ ìjọsìn lọ́dọ̀ tèmi kò rí bẹ́ẹ̀ màá ṣàlàyé fún yín òun ló bí gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn àárín èèyàn àti Ọlọ́run ni ìjọsìn ẹni sùúrù bàbá ẹni sùúrù ẹ̀ lọ́dọ̀ tèmi o sọ ọ̀tá bá rí ọ̀tá bá pariwo orúkọ àwọn àjẹ tó pariwo orúkọ àwọn àjẹ sẹ́yìn rí ìrọ̀rí àárín ìwà àti ọlọ́run. ẹ̀hẹ́n ṣe gbọ́ nǹkan ṣe gbọ́ ìdáhùn tí àfa dáhùn ẹ wo nǹkan tí King Saheed Òṣùpá tó fi fún un lésì ọ̀rọ̀ padà hmm, ó lágbára ò kọ́lọ́n kó ṣàánú kó kó wa yọ lọ́wọ́ àwọn àáfàá oríṣiríṣi tó kúnlé ayé kan báyìí kọ́lọ̀ kó ṣàánú wa kó tọ́ wa sọ́nà fúnra lára rẹ̀ ẹ̀yin èèyàn mi ojú wo lẹ fi wo gbogbo ọ̀rọ̀ yìí ìyàwó ló kọ sí yín ẹ máa bá mi sọ sí kọ́mẹ̀ǹtì fáfàní ẹ̀yin tẹ bá wá fẹ́ ṣe ìpolówó ọjà lórí ìkànnì yìí ẹ máa kọ sí wa true whatsapp number wa tó wà lórí facebook page wa ìpolówó ọjà ò ní àgùnmu òwò bẹ́ẹ̀ ni ẹ tún já lọ sókè lọ́hùn-ún ká tún lọ gbọ́ ìpolówó ọjà yìí ní ráńpẹ́ and please remember to subscribe